ìbéèrè tèmi pé ọ̀nà yẹn sí dandan ni kó ṣe ìkọ́ ọmọ etí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀sọ ni pé obìnrin ò ní ṣe ìkọ́ ọmọ àmọ́ tá a bá ní káwò gẹ́gẹ́ bí àdìsá lẹ́gbọ́ àwọn ọmọ sọ̀rọ̀ àlùsọ́dá òní nàmà nìsá ṣàkọ́ ètò òrìṣà anábìyí àwọn obìnrin tẹ́ ẹ̀rí yẹn o páàtì kan ni wọ́n jẹ́ lára ọkùnrin báàsì tọ́lá lẹ́yìn. ìta bá ti ní kọ́kùnrin ó ṣe tí ọba ti kẹ́rin kan tó ní obìnrin má ṣe é dandan ni kí obìnrin lòdì kí ó ṣe kan náà. Tàbá fi kọ́kùnrin sọ̀rọ̀ táà wá sọ pé èyí obìnrin ara ti ń sọ̀tọ̀ o obìnrin lòdì kan fọ́nà ẹ̀kọ́ wọn sí i. kò gbé láàrin ẹ̀jẹ̀ tí ẹ bá fẹ́ jẹun tí ọ̀bọ̀ wa ti ṣèkọ́ ọmọ ṣé ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ bá tí a ti kọ́ jáàmù ni kọ́ wa bẹ̀rẹ̀ ìkọ́ ọmọ padà kò ní ìdíkọ́ jáàmù nítorí pé itọ́ wà níta àrùn ni ọ̀bànú rẹ̀ jẹ́ kọ́ ọmọ ó wà fífọ́ ká tó bẹ̀rẹ̀ lórí lọ́wọ́ àánú rẹ̀ jẹ́ kò sì lẹ́sẹ̀ nígbà tí ọba máa máa ṣe ọba tó bá máa máa ṣe òun náà jẹ́ kí ni ó jẹ́ lẹ́sẹ̀ ọlọ́ ọba àlà ẹjọ́ ẹyin tí ẹ mú ọ wá náà ẹ̀yìn wọn ti wà bẹ́ẹ̀ àwọn ọmọdé wa ti pé ń ṣeré ariwo yẹn wọn ti sọ pẹ̀lú àkókò lọ ẹ bá wọn mọ́ra àwọn táyà ṣeré kò ní bẹ́ẹ̀ bá wà ní ariwo wọn dé nígbà yìí ẹ bá wọn mọ́ra ẹjọ́ ọ̀hún náà bí bí ìyọ̀nà ọ̀bẹ ìgbẹ́ ìdánilá ohun àlùwàlá tí wà nínú ìgbẹ́ ìdánilá yẹn ṣé ó lè fi kí pé nínú um, àlùwàlá yẹn ni wọ́n ló ti gbé ìyọ̀n ní sọ bìsì láyà pé gbé ìyọ̀n ní sọ ìlú kọlọ́ nínú fẹ́rẹ̀ tó lè fi àlùwàlá yẹn fún ìgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn pé tó bá ṣayé tó bá jọ ìgbẹ́ ìdánilá yẹn tó bá wọ yàtọ̀ tí àlùwàlá ni nǹkan ní sọ alụwala ah. tí a bá ṣe nígbà táwọn ẹlẹ́dẹ́gbà lọ́wọ́ a lè pàlùwàlá yẹn a lè fi lọ kírun. ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ sọ olùtọ́jú sí ọlọ́run bá wẹ̀ lẹ́gbà kan kò kí tó àlùwàlá ní tí ó fi lọ tó ń segin ní. Sòtó túmọ̀ ní lọ́tà bá wọ ẹgbẹ́ bá ní àlọ́lá tá a ṣe níbẹ̀ àlọ́lá yẹn sì kí ni ó gbé rùn wá. Lópin ìgbà tá a ti tó. Onídìrí wa ní bísímìláì torí pé àkíyèsí bísímìláì níbi àlọ́lá tá a bá ṣe ń lérò. kìí ṣe bẹ́ẹ̀ lórí lórí méjèèjì. àwọn kan ní pé ká ṣe bísímìláì níbẹ̀rẹ̀ àlùwàlá àwọn olùmọ̀ sọ ara àwọn tí wọn lọ́rùn èèyàn ni ara àwọn tí wọ́n ní kìí wọ́n sì ń ta péréte àdéhìsì tó sọ pé láòdó wa lè ipò láwùwà láwùwà tí òun rẹ̀ ẹni tí ọ̀gá dárúkọ náà fi bẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ wọ́n ń ka pété pé ìtumọ̀ rẹ̀ ni pé àlùwàlá yìí ò lè pé ládàá rẹ̀ lè pé kí ọ̀wọ́ lè nínú. eléyìí tí sheikh òkèèrè rahim ọ̀gbọ́n àti wọn sọ. lábẹ́ pé ọ̀ràn yẹn ni àwọn ọ̀ràn yẹn ni àwọn ọ̀nà ìyàwó ọ̀rọ̀ méjì làwọn ká sọ ilé ìgbà jẹ́ sún ní tó bá dé sún náà ni ọkọ̀ ṣe lọ́dọ̀ lẹ́fẹ̀ẹ́ sí ni kò ní ìkó ṣe nínú wọn. ó ti yẹ kọ́ra bí èsì náà láti máa ṣe bísí láì alábàtà ló fi sún náà káàsì ta òwò àkàwé pé bóyá ojú kàmi àbí kẹ́nìkan ló fi ṣe kò ní kò ní kálọ̀ àrà rẹ̀ nọ́mbà sókè bọ̀dẹ̀ tó bá wà kọ́nà yẹn ó yóò ṣe. àwọn tó ń kàkọ́ra yẹn ni bí ṣẹ́gun bá àṣìwọ̀n kí mọ̀ lọ. ètò wọn sọ ni pé èèyàn kan ara fi ọkàn yẹn wí. àwọn àmì ìtàn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ kò fẹ́ẹ́ kílẹ̀ dáadáa. táwọn fi sọ náà bá kọ́lọ́rọ̀ yẹn ní káwọn fẹ́ ṣe lé report èyí tí mo rántí pé ṣẹ́gun bá àṣìwọ̀n ni pé á rà bí ẹ̀mí wí. àwọn tó wà kọ́lọ́rọ̀ yẹn mo rò pé àárín ìrìn tọ̀ tí a bá wá ṣe àlùwàlá ní ìgbà táwọn ẹlẹ́lẹ́bà tá a bá wá so wọ́n ní sí jẹ́rẹ́bà ti bàjẹ́ ni àbálùwàlá nìkan ló ti dé àbálùwàlá nìkan ló bàjẹ́ àlùwàlá nìkan ló bàjẹ́ jẹ́rẹ́bà ó bàjẹ́ ẹ̀ nínú àwọn mọ̀tẹ́lá àpèrè gòsì kí wọ́n á bá pé kéèyàn ó sọ́nà síbẹ̀ kò sí. gbogbo ọtọ́ bá ń dẹ́rẹ́bà lọ́wọ́ bó ṣe ń dàbí sọ́rí báyìí kò tó sọ àkọ́kọ́ o tó ń ara lọ o tó bẹ́lẹ̀ kejì lé pàtó tó fi dé pàtó fi ṣe ẹsẹ̀ o ti sóbi márùn-ún so máa ṣe dẹ́rẹ́bà rẹ̀ so ó ti yé máa ṣe kéde lọ àmọ́ ò nínú àwọn àǹfààní a fún máa ń lábẹ́rẹ̀ yẹn ni pé tí a bá ṣe jẹ́nẹ́bà tá a bá ṣàlùwàlá tá a kàn tíráyè nígbà tá a ṣe jẹ́nẹ́bà yẹn aago sẹ́nu a sì fi sínú wa jẹ́lẹ́ bàtà ṣe yẹn tá a sàlọ̀ látàrí kó sẹ́nu àti mú ó gbé àlọ́lá wa eléyìí ni tí ọ̀bùrọ̀ àwọn olùmọ̀sọ káàtì kiri àwọn àmì òtí ẹ̀ yí káboru sí ẹnu àti mú lórí bọ́sì káboru sẹ́nu àti mú kákó lójú ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀gbà pé jẹ́lẹ́ bàtà bá ṣe ó gbé àlọ́lá láláìsàn. sọ̀rọ̀ náà wọ́n jẹ́nẹ́bà ní akọ́mọ mẹ́ta lọ́la náà sọ́wọ́n bẹ́ẹ̀ padà lọ́la ẹ̀sìn wá sí jẹ́nẹ́bà ẹ̀sìn wọn parí àwọn ọ̀la pẹ̀lú ẹ̀sìn téèyàn bá bá àtọ́kọ̀ ìwé jẹ́nẹ́bà asán so àwọn apáta pé ìwé jẹ́nẹ́bà ní káwọn nínú ẹ̀sìn islam ó ti kó àlùwọ̀lá sí nítorí pé òun kárí ju àlùwọ̀lá nítorí gbogbo oríkèéríkèé láti ṣe níbi àlùwọ̀lá láti ṣe níbẹ̀ yẹn náà olùkọ́ kílẹ̀sì wa àmì ìtọ́ dáa jù kòró yá mílíọ̀nù lè fi lá òun ká sí ẹnu wa àti mú wa náà lásìkò yìí iye tó ti bá ń kọ́ tó sùn ká àti má lè máa sàlàwá yọ pẹ̀lú lórí pé mo jáde àbí tuntun lé mọ́sálásí ká sojẹ́ ní ìwé bá òkú sí inú rẹ̀ àti imú rẹ̀ àbí ojú ọjọ́ náà tó lè pé fẹ́ jáde lọ sí júmọ̀ àtàwọn fẹ́ lọ́bi sẹ́ ìfẹ́ wẹ jẹ́nẹ́bà o tó fẹ́ wẹ ìwẹ́ jimá sọtì yẹ kọjá ìwé méjì ẹgbẹ́ bí àwọn afá mi ti sọ pé ìwé méjèèjì náà láwẹ̀ láàrin bẹ́ẹ̀ ọ̀fẹ́sẹ̀ méjì ọ̀fẹ́sẹ̀ méjèèjì yẹ ojú wa ń fẹ́ so o lè dọ́gbọ́dà síbu irú ọ̀nà yẹn kò ṣe kí ó lè bá àjẹ́ ọ̀rọ̀ fún ọ mo rò pé àdúgbò tó fi mánéjì omi wọn lọ tààrà náà. Wíwí rẹ̀ ní ìgbé ní ẹ̀rẹ́ lọ sí bàbá bá àwọn aláìní. Alẹ́bí àwọn aláìní tó yẹ pé wọ́n ṣe ìdìbò. Gbígbé ìṣèṣin orí àwọn orí ní èèyàn ọ̀ṣọ́ wà ní màṣẹ báwọn. Si èèyàn lè ṣe ìtẹ̀ka bí mọ́ṣáláṣí gbà ìtẹ̀ka bí mọ́ṣáláṣí gbà ìtẹ̀lélẹ̀ untuk náà ni pé mo gbọ́ lẹ́sọ̀ kan tó ń sọ nípa àdúgbò àyẹ̀mú kí wọ́n máa ṣe ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ ìpèsè ohun ìgbà ní gbọ́dọ̀ ẹ̀ka ẹ̀kọ́ àníyàn ṣùgbọ́n àwọn tí wọ́n kó lè wọ́n máa ṣe ní ìwé lápò lọ́dọ̀ tí mo ṣe wá sí àwọn tó ká àwọn mi wá ní ẹ̀yẹ. ìwé ẹgbẹ́ ìwé ẹgbẹ́ lọ sápò ẹ Uh ẹni tí ó bá wọn tó jẹ́ christian tó bá wọn ṣe àbí kásọ̀ pé ẹni tó rà christian náà jẹ́ kiri yóò ṣáà lè bá wọn ṣe irú ìbálòpọ̀ abẹ́ bá wọn sùn nílò. ìsìláàmù tuntun general ọ̀nà tá a máa gbà bá kírísítẹ́nì ṣe ọ̀nà tá a sì gbà bá mùsùlùmí ṣe. a wọn lò dáadáa láwọn tó jẹ́ kristian á sì fún wọn lẹ́tọ̀ọ́ wọn mùsùlùmí àbàlù dáadáa fún lẹ́tọ̀ọ́ rẹ̀ amẹ́tọ̀ mùsùlùmí ọmọ jẹ́ méjì ti kristian ní wọn sí ní ọmọ jẹ́ yọ. torí ẹ ìbálòpọ̀ ẹ̀ka mi bá wọn lò yìí á sì ń gbé láàrin owó wọn àti kálíkà wọn ó lè gbé lẹ́kọ̀ọ́ kan owó ìgbẹ́jà agbára pàtó fẹ́ẹ́ ó ti yé nísìnyí àfẹnitọ́lọ́ bá sànú òun ni owó oníṣègbè mi ò ní kọ̀ǹtró rẹ̀ níbi tí ó ti kọ́ kọ̀ǹtró rẹ̀ mo bá gbọ́ yíwá ẹ̀ so torí àbá ọ̀dùn nọ́mà islam ti lọ́wọ́ àwọn ọ̀dùn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà àbá àwọn náà lò lóòótọ́ bí ẹ bá jẹ́ mùsùlùmí náà tó bá lówó lọ́wọ́ òtún ọ̀dùn ká bá kọ́ ọ́ lé pẹ̀lú owó rẹ̀ àbíyè náà ni àmọ́ ká má gbé ọkọ̀ dáàlà kọ́dà ìbádùn yẹn àkọ́lé yẹn náà tó lè máa di tí olówó lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kan so àmọ́ tá àtàkùrọ̀ lé ibi káwọn yẹn pẹ́ àwọn tí wọn olówó lọ́wọ́ náà ká sì fún wọn láwọn ẹ̀kọ́ wọn ká lẹ̀ pàtàkì wọn gbogbo oye ẹ̀tọ́ amọ́lásọ́kùnrin lọ́wọ́ tó fún yín ní one million gbogbo ẹ̀rìn tí wọ́n ti rẹ̀ ẹ̀ sálámà sí i ẹ̀ẹ́dì kìkìkì amẹ́ni tó oyin ní five rí sọ̀rọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ kí ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kan ní ẹ̀ ní kí àjẹ́ kí sálámà sálámà lè sálámà lè fún ẹ̀. amẹ́ni fi ló ẹ bá ti dé ẹ bá sálámà sọ̀rọ̀ ẹ̀ ẹ̀sẹ̀ òsà ẹ̀sẹ̀ ojú omi ọlọ́run ọkùnkùn yín òtún jáde. ó ti yẹ ọlọ́run sàmì sí láríkà torí ládẹ́kọ̀ ló wọ́ jáde lọ́dọ̀ sáwọn ẹ̀kọ́ sáwọn ẹ̀kọ́ rẹ̀ ní ìtàsílẹ̀ ó ti yá ẹ̀ sòkò jẹ́ ìní àwọn àwọn díẹ̀ náà ní ọ̀sẹ̀ lórí pé òun náwó fún mi sòrò ìlú ìtàlá ẹ̀ alẹ̀ ní àtọ̀ tí abárí ọmọ yíwọ́n náà tó lọ́wọ́ tó tó àdúgbò sí fún mi gbogbo títí tẹ́sí wọn ní ọ̀tẹ́lẹ̀ tó bá yẹ kó ṣe ẹ́ kì í nígbà tó ti gbọdọ̀ tó fún ara rẹ̀ sí ẹni tí olówó nù gbogbo kílẹ̀. ìtìká ọ̀dà ṣe wọn lásìkò àyàmì sí lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn àgbà pé wọ́n lá sí àábà àti wọ́n lá sí màdínà àti jọ́sílẹ̀mù nìkan láti lè ṣe é àmọ́ bọ̀rọ̀ àwọn olùmọ̀ gbà pé gbogbo mọ́sálásí tó bá ti kírun jìnnà bẹ́ẹ̀ àlùsíkìrì kì í bẹ́ẹ̀ fọ́nà ààrẹ ló ń sọ ní ìfún òfin òfin ọgbẹ́ kan lè ṣe mọ́yìn lọ́sùn lálàáfíà tó torí pé ìrùn tí mo ti jọmọ jáde káàkiri àti pé àdìsí ìyàwó àríṣà òjì kan ó yí wa pé ìrùn jimá ìtọ́ àti ìrùn jimá káàkiri láti ṣe ìtìká torí ẹ̀ olùmọ̀tà sí báyìí a lè ṣe ìtìká kò ní ibẹ̀ kò pé ah, wọ́n ní ká ṣe ẹgbẹ́ kọ̀dà bẹ́ẹ̀ kọ̀dà eré igbó ni ní ayé bíbá yìí àti ní ìjọ gbọdọ àti àwọn tí ẹ máa ṣe ẹgbẹ àmọ́ tá a bá sọ̀rọ̀ pé ká ṣẹgbẹ́ kìí ṣe gbogbo ẹni tí wọ́n níjọ ọ̀rọ̀ náà láàmà pè lẹ́gbẹ́ ìṣùgbọ́n tó bá níjọ láwọn ìlú láàmà pè lẹ́gbẹ́ ìjọ táwọn níjọ ní organisation táwọn yẹn ń dálẹ̀ ìṣùgbọ́n ẹ̀ láàpè lẹ́gbẹ́ ọkàn jẹ́ pé ninety eight percent wọn ni kéde òun lẹ́gbẹ́ ó ti yẹ so àwọn wàhálà àkọ́kọ́ àti yá sípé ní wọ́n kàn níjọ ni mo ò ṣe fẹ́ ni mo ò ṣe fẹ́ torí pé kò sí tí máa sọ ìlẹ́lẹ́gbẹ́ jùlọ òun ni ìròrí tẹ́ ẹ lò níbi ẹgbẹ́ yẹn tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ ẹ fi ń ṣe ẹ̀sìn tó sì pé òun yẹn wá ní tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ ẹ fi ṣe ẹ̀sìn ọ̀tà kó já nẹ́bí ni wọ́n fún wa ọ̀tà kò ìlànà àwọn sọ̀hábà ìgbà ẹ̀ẹ́dẹ́sì kẹ́yìn ìyẹn lè jẹ́ nìkan fún rẹ̀ níbi gbígbẹ nìkan kó sì bẹ̀rẹ̀ gbẹ nítorí pé ìròyìn rẹ̀ àtọ̀nà tí ń gbà tí fi ń pa àwọn ẹ̀sẹ̀ sí bó ti yé táwọn ẹ̀sìn fi ń tẹ̀lé ọ̀nà ẹ̀ nìyẹn bóyá kò sí kéwì bóyá kò sí ọ̀nà táwọn ẹ̀sìn fi kalẹ̀ fún wa ó ti yé ìyẹn ọmọ jẹ ẹlẹgbẹ́ àwọn tí ìgbà sábà máa yára kó sí àwọn tí wọ́n bá dá ọmọ àkóso kalẹ̀ torí pé kò sábì sùn wọn mọ níbi ọ̀nà kata fi ṣe tàbí ṣe ní ẹgbẹ́ wa ni ọ̀nà yẹn dẹ̀ ní tọ́ba lọ kakó kànáàbì wọn ní wo bẹ̀ ó ti yẹ wọn ní wo bẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ sí wọn nínú ẹgbẹ́ wa ẹgbẹ́ wa nìkan ló sì máa kàn wọ́n ìjọ wa ìjọ wa náà nìyẹn ni wọ́n máa kàn wọ́n jù lọ àwọn mùsùlùmí yòókù ní àwọn ìyẹn ní ìdílé jẹ́ kó o ọ̀nà tí ń gbé kalẹ̀ ọkà kó àbóyá òṣìṣàbà àwọn ilé tẹ̀lé ó ti yẹn sí yàtọ̀ sí pé ìdílé pé a ti rí ẹ̀rí tó sọ̀kọ́ ti ti ń ṣe abẹ́rẹ́ ilé náà tó wí kàn mí irú yẹn yá ìyẹn náà sì ní ọ̀pọ̀lọpọ̀ pọ̀ sẹ̀lẹ̀ àbó epo ṣe tí olórí bá ṣe lópin ìgbà tó bá yẹsí pé kéde pé kàn ẹ̀ bẹ́ẹ̀ náà àbí níbi tí wọ́n wà kálukú kó mú tó bá yẹ gbòòrò pé ó kílẹ̀ òtún lẹ́yìn bá àwọn mẹ́tẹ̀ẹ̀sì ẹni sìn á wò pé bá àwọn mẹ́tẹ̀ẹ̀sì orí tí àwọn ti sáà mẹ́tẹ̀ẹ̀sì ẹlẹ́gbẹ́ ni àbá mẹ́tẹ̀ẹ̀sì ni wọ́n tó dédé káláwọn èdè wọn lórí ní ìkàwọn káláwọn ẹlẹ́gbẹ́ káfí wọn lẹ̀ kó wọn bá ti wọn lọ ó ti yẹ ìyẹn tẹ́yìn owó tó wọ́n lọ pa bá àwọn ọmọ yìí tó ẹ̀rọ ẹ̀ tí wọ́n mú àti pẹ̀lú òkúsọ sọ́ọ̀sì ìta ẹ̀ pẹ̀lú ìṣe òkú pé àdìsẹ́ni máa ó sọ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìgbàkóso ní three days tí a fi bẹ̀rẹ̀ ayé bí o tẹ̀ three days tí a bẹ̀rẹ̀ ayé àìsàn ló máa ń béèrè pé láàyè òmùṣẹ̀ wọn á gba ẹ̀sọ́ tó wọ́n á sọ pé arákùnrin kan jáde sàábẹ̀ kan jáde tó fẹ́ jẹ́ ọ̀hánà wọ́n wá sẹ́gbẹ́ ọ̀sẹ̀ ìgbà ìsìn fún ilé ọ̀pọ̀ náà bí wà lójú ó ṣàtọ́gbò ẹ̀ka àgbà tó ní káàdùn lè ṣe àtìlẹ̀ fún ìṣàparapọ̀ ara àti ìtẹ̀ṣà pé àdúgbò àti pé ẹni tí ó bá parapọ̀ sàádẹ̀ bí mo ti dá ọ̀rẹ́ mi lẹ́gbẹ́ tó bá parapọ̀ sàádẹ̀ ẹgbẹ́ mi èyí wọn náà pé ó bẹ̀rẹ̀ sí wọn parapọ̀ mi tó mo tó gbọ́ irú ọ̀rẹ́ lẹ́nu ẹ̀kọ́ tó dẹ́ta tí mo ṣe fún ọ̀yẹ́ ẹ̀kọ́ ìjọ wọn dànù lẹ́sẹ̀ àtúntò dúró lé ẹgbẹ́ lẹ́sẹ̀ ní wọn fẹ́ ṣé báyìí ló fi rí rí wọn fẹ́ ìwádìí. àdìsí yẹn wà but ìparí rẹ̀ lẹ́nu mi lè sọ lélẹ̀ pé àlẹ́kùnrin tó wà ní fara kàn án òun náà ti fi ọmọ àìjọ náà ó lè sọ kí yẹn wọ́n sí mẹ́. sọ àdìsí yẹn wà sọ àmẹ́lì wa sọ gbólóhùn yẹn nínú ìrùkọ́ wà bí àdéhùn àti kó jìnà sí tí ó yẹ kó lé òdodo èyí ó sọ apara kẹrẹ lọ́dà náà yẹn bá ànájì náà kọ̀dọ̀ wà ìná náà ó ti yẹ kó wà ànájì kò tó yẹ kọ̀dọ̀ wà ìná náà yẹn rà ànájì kọ̀dọ̀ wà ìná náà ọwọ́ rẹ̀ pa ànájì náà kọ̀dọ̀ wà ìná àbúlé àbí ọwọ́ rẹ̀ ká ànájì náà àbútọ́ nílùú ọwọ́ rẹ̀ pa ànájì náà kọ̀dọ̀ wà ìná náà tẹ̀ lọ́dọ̀ àjẹ́ anábìkà lè sọ pé ẹ̀wọ̀ tó bá fẹ́ wọ ara àdìjẹ́ náà kò wò lábẹ́yà òjì sórí ìrúkọ́ yìí ẹgbẹ́ mi àdìsẹ̀ lọ ṣá àwọn bá wà láì fún òun láti máa ń gbìyànjú kí n tún wà ní sí i kálẹ̀ ìdúró oṣù so ẹ̀ sọ̀rọ̀ ìbẹ̀ mi àdìgbò sí i àbí tọ́ àti pé mi àkójọ lọ́wọ́ ẹ̀ mi ọ̀la ọ̀la náà kí ẹ wọ́n àwọn tí wọ́n ti àwọ̀ lẹ́sẹ̀ àwọn ilẹ̀ lára pé bí a àwọn ọ̀rọ̀ gbogbo bàbá ẹ̀rọ bàbá tó gbé mi lọ báwo ni àwọn tó wọ́n ti wọ́n jẹ èsì àwọ̀ ẹ̀ tó àwọn sáà ń bẹ̀ ń pọ̀ lára pé àwọn ọ̀rọ̀ àkókò bàbá ẹ̀rọ jẹ́ kí àwọ̀ ẹ̀ fẹ́ wá sí bí lọ sí méjì bẹ́ẹ̀ báwo ni fẹ́ báwo ni fẹ́ sọ àti pé ìjẹ́ ìyẹn ká lè lọ sí àwọn àwọn ọ̀gá. Ah, àtàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kọ́nà sàálà sọ pé obìnrin tí ọjọ́ tó lóyún láàrin ọ̀gá àtọ́nà ìrọ̀lẹ́ tó di rọ̀gá àti tó ń tọ́nà ní ọwọ́ ọ̀la àǹfààní àti ráwọ̀ yẹn gbà látara àwọn ìlera èyí tí ó kù ní ìgbẹ́ òun ni pé kí ọmọ fún èèyàn ló ń jẹ pé ó lóyún yìí ó ó tọmọ lọ́wọ́ tí rọ̀mù náà lórí yìí fi wọ́n ṣe kí ni ó fi wọ́n wá papọ̀ so ó fún yàrá ló jẹ èyí tí wọ́n lọ tẹ́lẹ̀ náà bá dé ó fún yàrá ló jẹ kò sì nílùú pé ká fún yàrá ló jẹ rọ̀mù náà anytime náà láti ṣe kí ni wọ́n lè fún yàrá lè oúnjẹ kọ́lá ti fáwọn tí wọ́n lè bùkátà sí oúnjẹ yẹn ìyẹn ni tí o sún àbáwọn afáfẹ́ náà sọ̀ kan míì nípa pé yóò ṣe kẹ́ni yóò gbà náà ní òkú àsìkò lágbára ọ̀pá lágbára sí yóò gbà pẹ́ẹ́lú nínú kókó ìlú ní kókó fún wa kókó ìlú ní kókó ní kókó fún wa lórí kó ti lọ lára lọ́tà á lè pé yẹn fẹ́ẹ́ yẹn tó kọ́ pàápàá tó wá lágbára fún àwọn àwọn àṣìṣe àgbègbè lágbára bá ti dé náà ní kókó ní kókó ní sùn gbà rẹ̀ àwọn ọ̀dọ̀ ọdún ní ìdílé ní ibi mọ̀ ìtumọ̀ ọdún yẹn ní láàrin gbogbo èrò ti pàmì yẹn nígbà tí tọ́lé ní ọgbílẹ̀ lọ́dún yìí ní tọ́lọ́ ọ̀pá tó parí ẹ̀ láì tó máa pọ́ọ̀tù bá tó ń lóyún mi ni àbá ó tó lóyún mi ni bábìlì ní ọgbà ẹ̀wọ̀ pé irú wọn wá ní ilé ìbáyìí ẹ ẹgbẹ́ tó máa bá mi ṣe wọn fúnra obìnrin dáadáa tó yẹ kó ìṣẹ́ ní ikú lọ́dọ̀ ọlọ́ọ̀ ọ̀pọ̀ àkùsẹ̀ yóò sì rí wọn láwọn ọ̀sùn àkùsẹ̀ ó tún wá ń dá àlẹ́ ọ̀sẹ̀ kí ó tún sọ̀rọ̀ sí so àwọn àkọsí báwọn ẹ̀ka mi ní ìlú bọ̀ so wọn là ààlà ààlà náà. Káàlì bá wọn kàwé wọn ní káàlì bá wọn kàwé káàlì bá wọn kàwé ó ti wà láyé ìgbó ó ti ìgbó wà láyé káàlì bá ìbéèrè mi ni pé ìgbà jẹ́ ìdíyà obìnrin tí ń bẹ lábẹ́ ọkọ rẹ̀ ó ti yẹ èyí tó súnmọ́ jù tó bá yẹ kó bèrè tó bá ní kápá ni òun bá ti lọ kọ́ síbù láti ṣe àmọ́ tí o bá ní kápá ẹni tó ń ìtọ́jú ọkọ rẹ̀ ń sìn ní ọba ṣe torí pé ìpìlẹ̀ ní kó ní ìṣiṣẹ́ fún iṣẹ́ ìlówó lọ́wọ́ nípìlẹ̀ so pẹ̀lú wọn àwọn ọkọ̀ wọn tí wọ́n rí so irú obìnrin bẹ́ẹ̀ wá lẹ̀ fẹ́ lọ́wọ́ wá lẹ́yìn ọmọ wa àwọn tó bá lówó lọ́kọ̀ tó lọ́wọ́ àkàkù ló sì wà áwúdá láti ṣe nǹkan rẹ̀ fún fún ara wọn tó bá ní pàlẹ́ yìí lọ́ba gbé so wọ́n máa fà á lọ́ba. Sàkàtúndì bìtì ìtìláàbù wà lẹ́yìn rẹ̀ nípa pé kálukú ní kọ́ lọ fúnra rẹ̀ lọ́wọ́ ní kálukú ní kọ́ lọ fúnra rẹ̀ ọ̀rọ̀ kó náà tó wọ́n lè ṣe fún rẹ̀ kò lè yọ ó ti yẹn so èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àbá sọ pé ọkọ̀ náà lè máa wọ̀ lọ́wọ́ kò táwọn kan dúró lòdì pé ànábì ìfáàbì sì gbọ́ rẹ̀ wá pé alàlẹ́ àbòdì ó ti wà ní orí wà dákàrí wà ní kóńtà aláàbí dàpọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n ní torí ẹ̀ kó dára pé ó dọ̀rẹ̀ lórí ẹ̀rú ọmọlúwàbí kálukú là nẹ́bi ṣe jẹ́ ló ń bá wí ajásí pé bí sọ́kà kálukú yìí náà kálukú náà lọ́dọ̀ sí fún rẹ̀ wọ́n kàn mú ọ̀rọ̀ yẹn jáde náà ni so lábẹ́ ẹ̀ bí kálukú lọ́dọ̀ sí fún rẹ̀ àtàwọn aríkàwò àìlú ni ẹrú olówó lọ so tàbá ní àwò ẹgbẹ́ olówó so ìyá ni tó súnmọ́ jù náà ti pé ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ wí wọn tọ́jú ẹni tó wọ́n bẹ̀ lábẹ́ ẹ̀ náà yẹ ìrọ̀ gbà ìwé òjò àwọn ọba ọwọ́ nínú ọdún ẹ bíbélì ní kí ìgbà ní bí òjò máa ń bọ̀ àwọn ọba ọwọ́ nínú ọdún. Tòbí lọ́wọ́ yìí sí kọ́ọ̀tì ẹ̀kọ́ wọn ṣẹ̀ dáa ni ní olóòjò báyìí náà kì í sọ àkọ́jọ́ ọ̀rọ̀ lórí o lè dá òun ẹ̀ tó di ẹ̀ sí ẹni òjò lè yẹn lè ti náà ẹni òjò tó máa ń ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀ dáa náà pọ̀ sí ká máa sí gbogbo àní ìyẹn àtọ́gbẹ́ kí ni kí n ṣe ní fọ́ọ̀sì rà wípé àríwá apára ká ṣe ní gbogbo gbà ń dá àríwá gbogbo gbà wọ́n ní kó wáyé kó bèrè kó ló ti wá sí àwọn pàdé tó sún náà ní ìdí dandan mọ́ tí òun àlọ́kọ́dá sí ọ̀lọ́kọ́dá sí náà wọ́n lè lọ́kọ́dá sí ká ní ilé ọkọ rẹ̀ ní wọ́n ní ẹ̀kọ́ tó tó máa wọlé síbẹ̀ tó lè máa ìkànnì láti ara ọlọ́dọ̀wò níbẹ̀ ibi ẹ̀kọ́ rárá náà ó ti yẹ kọ́ra arọ́sọ ó sì gbà sára ọ̀rọ̀ nípa àmọ́ ọkùnrin ti wọ̀ wíwá àkọ́kọ́ ẹ̀rù tó kú sí lẹ́sì ọwọ́ náà ara ẹ̀ lọ. àwọn àwọn aṣọ́lá tó bá yọ máa ń wò pé látọ̀bọ̀ ti so bí ẹ bá sì kọ́ sí bí àwọn ọ̀sì kọ́ yìí láti lẹ́kọ̀ọ́ nínú táwọn yàrá àgbọ̀ ìgbà tó ṣẹlẹ̀ lé lọ́kọ́ táwọn yàrá tó ṣe wọ́n ní à wọ́n sì ní wọ́n yẹ sókù. àwọn akẹ́kọ̀ọ́ kò ló sọ̀ ọ̀gá òjò náà tó fi nǹkan kí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn sòtún náà ní èsì dandan kékeré èsì dandan nípa káàdì wà àgbà àti lẹ́nu ní agbègbè olùkọ́lé ọ̀làbà. Ogun sọ̀rọ̀ ojú àkàtà lòdì tó kọ́ ojú ẹ̀rọ ẹ̀kọ́ kan sí. Àlọ́ mọ̀ láti fi ìṣe ojú sókè ọ̀dà sí ara ó ti olùdásí lórí náà ṣe wá ẹ náà ṣe wọ́n náà ara rẹ̀. ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n wá ní fún àfihàn àwọn ètò tó wà ní ilé ayé àwọn ìwé olùdókòwò wọn kọ tó máa fi sàlọ àwọn òbí wọn wọn máa ń wọ ọdún ìdájọ́ bá lórí ìwé orí ìwé náà yẹn. ọ̀la ọ̀tá ara wọ́n ní omi tí ó ń sàn lájà kẹ́kọ̀ọ́ wọn bẹ̀rẹ̀ kúrò láti ṣe ọlọ́ba ní ọba tí ó mọ̀ ètò súnmọ́ ní akọ́lẹ́kọ̀ọ́ yẹn tó ti agbára kejì bá kí n sọ fún ọba láti ní jáàmùsì kan kan dàrẹ́ẹ̀tì jáàmùsì máa wọnú omi náà o àmọ́ afọ́yẹ̀ kan àgbẹ̀bí òun nílé lórí kàkà mi ìbá kọ́kọ́ afọ́yẹ̀ nù lẹ́ẹ̀mejì káfí ìfẹ́ sínú sínú rẹ̀ àmọ́ mi ti sàn lọ́tọ́jà wọnú rẹ̀ jáàmùsì máa wà lóòótọ́ àmọ́ súnmọ́kọ́wọ́ wà ní inú rẹ̀ afọ́ni pé àbẹ́bí ni pé ìdàgbàlà kan náà kò kò láfẹ́ yìí ọ̀là ìyá mi rẹ̀ kọ́ tóbi bá ti lè ti gbé bíi. Eh, kí n sọ pé drọ́ọ̀mù ńláńlá bóyá bí kàtúrú àwọn eh, àwọn sọ́ọ̀rẹ́sì wọn máa ń lò tí wọ́n tóbi gan yẹn á nu rẹ̀ méjì tó bá mi lè tó bẹ́ẹ̀ àti kò lè gba ẹ̀mí dúró olùdókòwò tí wọ́n sàn ní kò lè gba ẹ̀mí dúró jáàmùsì àjọ olùsèkéyìn ó lè má lè tó ní ibẹ̀ so kò ní dúró pọ̀lọpọ̀ yóò bá yẹn sì ètò wọn náà ní pé ènìyàn lè dé àti pé ìjọba ìfẹ́ jáàmùsì ọba wà bẹ́ẹ̀ náà kò lè rọrùn tí àwọn afọ òdòdó ní ó ti yẹ ẹkọ omi olùkó bẹrẹ káwọn òwò tó ẹkọ ọnù tó kò lè rọrùn nítorí wọn àti lọrọ lè rọrùn bẹẹ sábò tù alẹ ó ti yẹ ọgbà ọgbà ọgbà. ìbéèrè ọkùnrin kan wà kó òǹkà responsibility ẹ̀ fún responsibility òǹkà àwọn ọmọ tó yẹ kó ṣe fún ìyàwó ẹ̀ àtàwọn ọmọ òní ṣe fún wọn ìyàwó àwò náà pé ìgbàgbọ́ ọmọ rẹ̀ ò fún ní àgbègbè tí professional qualification tó lè fi wá nǹkan tó lè máa ṣe torí ìgbà tó wà lábẹ́ ọkọ̀ ìbò ní iṣẹ́ kan pàtó tó ń ṣe ní àṣẹ lọ́kọ̀ ẹ pa ló ló tẹ̀lé. àmọ́ ọkọ yẹn àwọn ẹ̀tọ́ tó tọ́ sí obìnrin yẹn bí obìnrin àtàwọn ọmọ ọkọ rẹ̀ kì í ṣe fún un. so wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ tí ẹ̀sìn kọ sí irú nǹkan bẹ́ẹ̀ láàárín méjèèjì. nígbà tí o ṣe nǹkan yìí. nígbà tí o ṣàwọn ẹ̀sìn. sómi ni láti lè lọ sẹ́ńtà lọ́dọ̀ wà lábẹ́ ọkọ yìí lọ́wọ́ àwọn kan ní pé ọkùnrin tí ọ̀tọ́jú ìyàwó ẹ̀ aláìka ni irú ọkùnrin rẹ̀ individual àwọn ọ̀dẹ jọ wọ́n lójú. Ah. torí ẹ obìnrin kì í tó wọn tó bá jẹ́ sí ní àṣejù tó ọrùn rẹ ni tí wọ́n lè fi ọkọ̀ ṣe ní nọ́mbà wọ́n wò bẹ̀ ọkùnrin wọ́n wò bẹ̀ lọ wọ́n wò bẹ̀ lọ lọ́jọ́ kí wọ́n ti yẹ wọ́n wò bẹ̀ ni. àwọn báyìí kò wọ́n lòdì sí lọ́wọ́ kó o ṣe ẹjọ́ ẹ̀kọ́ máa kó oúnjẹ àtẹ́sì ọ̀nà ọ̀nà ẹ̀nà àlójúmọ́ àbí tó ọ̀nà ẹ̀nà àlójúmọ́ àbí bí bẹ́ẹ̀ lọ ọ̀wá fún ní twenty naira. sàbí wọn ọ̀dà àdúrà ẹ̀wọ̀ ọ̀nà lọ. lórí obìnrin báyìí lọ́nà ìwọ́n kan ní ojúṣe sóbìnrin yẹn wá lè ní pé torí mo ti ní àwọn qualification kan lọ́wọ́ kí n lọ sẹ́ kò lè lọ́wọ́ ọlọ́pàá oníkọ̀ọ̀kan lọ òdìdí ni àmọ́ ó lẹ́tọ̀ọ́ pé kó ní kọ́kọ́ yọ̀dá o yẹ máa lọ bọ́lọ̀ àwọn olówó ó sì ń bọ́lọ̀ yẹn lọ́dọ̀ àwọn olówó àwọn tí ó tọ́jú ọlẹ́tọ̀ọ́ lẹ́kọ̀ọ́ béèrè ìdálọ́dọ̀ pọ̀ ó sì àwọn kámẹ́rà lọ́lẹ̀ tí wọ́n ń najú ó sì àwọn sàrà àwọn ènìyàn bẹ́ẹ̀ ta tí tí wọ́n ń retí ẹ̀ wọn. Sòkó wá bí ìdíwọ́ ṣe tú ìyẹn pè é ju kọ́ wá lọ́nu wọn ọwọ́ pa ìgbà ọkọ̀ rẹ̀ ní ojú. Ìdòdó ọkọ̀ jàmbá rẹ̀ ní òun náà jàmbá ọkọ̀. Òròpóyè ó yà wá dùn ká gbé e. ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kú sílẹ̀ àwọn ní ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ kú sílẹ̀ ọ̀tọ̀rọ̀ lọ́la tí ọba sì kọ́ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀sìn ìjọba. Sukolo ṣe àpọ̀ owó tún ká ọlọ́wọ́ tún wá sí i. Lábẹ́ ọ̀rọ̀ ẹ̀ tí ọkọ ẹ̀ bá ní òun òun òyìnbá tó lẹ́ kí ni. Tí ọba yóò dà lẹ́ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wọ́n ní ìlú ọ̀nà kíláàsì. Ó lè lọ́wọ́ àyíká ìjọba ó sì wọ́yà ọ̀rẹ́ kíláàsì. So ọlọ́run bá gba àwọn ọ̀dọ́ wa láyé rẹ̀. Bàbá ti ọkùnrin ní sàkóso fún obìnrin tó wá lóun ò ní tó lẹ̀ tó wá ti ra kó rìnrìn ẹsẹ̀ rẹ̀ lọ tó dà ó ti ó sì jẹ́ pápóyá nílẹ̀ kíláàsì. ẹ ẹ ìjọba ẹ̀sìn báwa ti ìjọba ẹ̀sìn náà ó ti yẹ ìjọba tí ọ̀dà ayé lè kọ́ ó lè kọ́ ọ́ torí pé ìdìdà ò lè ṣe ó lè lọ pọ́ọ̀tù kò lè fi ya yóò tún ṣe tẹ̀sí o kó wà kó lọ sẹ̀yà tó bá ní sẹ̀yà pọ̀ tó lọ kó lọ èyí tó bá wà fọwọ́ sí náà kó lọ fi dáadáa kó sàfihàn ọkọ̀ sórí etí tó lópe tí mo bá lásìkò bá ṣe ó lọ sí kó sun lórí àtìmọ́lé kó wà ní ọjà kíláàsì ọjà kíláàsì tí wọ́n ti ní pẹ́ẹ́ tọkùnrin yẹn bá ma ọ̀nà tó wá gbé ìgbà e tó wá gbé ìgbà e tó bọ́ọ̀lù àwọn àti báyìí tó bá ti gbà náà ní láàbù àwọn obìnrin yóò sàrẹ̀ tọ́nu tó bá yẹ kó ṣe yóò ṣe ní ká ọ̀pẹ̀ lọ fi tó bá yẹ fi ẹ̀ ó tọ́ da àbí kọ́ lọ sí láàbù. bàbá dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì ní lọ́dọ̀ haúsá àwọn ní owó ètò fún ìjọba yẹn ṣẹlẹ akọ fún wọn ọmọ ibi mẹsẹlẹ náà kò dáwọn yorùbá ìgbà yẹn ni àwọn ni gẹgẹdẹ àmọ kankan tiwa so ṣẹlẹ akọ fún wọn náà ṣẹlẹ akọ tí ò ní ṣẹlẹ tí wọn ò lè wọn lè ta tó ẹ àwọn ṣẹlẹ tó ti ọ̀dọ̀ àwọn yorùbá gbà bọ́dà àwọn bẹ̀rẹ̀ bọ́dà àwọn tó ń sọ máa ń lọ àti tí wọ́n wọn wọ́n rí àti wọ́n ń lò láwọn àwọn wọn máa rí nílé ìjọba wọ́n ń lò wọn ló sa àwọn yorùbá àtúmọ̀ àsàkọ àtúmọ̀ làdàdà ọ̀sà ẹ̀ dá táwùsà o ó di é kálukú lọ́kàn níbi tó kù sí ni àmọ́ ẹ̀dá fún wọn ní ẹ̀sìn wọ́n tẹ̀sí fún mi nìyẹn lọ. lórí ẹ̀yọ́ obìnrin bẹ́ẹ̀ ó wá ẹni tó bá lọ sí tí ò bá ti láwọn ṣẹ̀yà pọ̀ tí wọ́n lẹ́sẹ̀ lẹ́nu rà ó lè lọ sọ́kùnrin náà ó wá máa mọ́jọ lọ ó ti rí sí wọn àtìlẹ́yìn ó ti so ìlú ìrẹ̀lẹ̀ òun náà ló pé òléwọ alákòwò ṣe àwọn àkọ́kẹ́ àṣekù dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún wá sí. ẹjọ́ àwọn ọmọ bílẹ̀ pé ẹ̀jọ́ bá àwọn ọmọ rẹ má jẹ́ wọ́n ṣe é papọ̀ bá wọn pé mú wọn pariwo ẹ̀jọ̀ ọlọ́run. ìbéèrè kejì ti fẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin tí ọkùnrin tí ó ń tẹ̀ ọkùnrin tẹ́ pé kò tọ́jú àwọn ẹ̀fẹ̀ ọ̀tọ́bìnrin yẹn kò kò lè dánu wípé ẹ̀ lọ sí àwọn náà dé ìrìnsẹ̀ yìí ìyá ń jẹ ẹni ilé máa ìrìnsẹ̀ ìbá kọ̀ọ̀rẹ́ ẹ̀sìn ọkọ̀ lè dúró báyìí. ọkọ sì lówó lọ́wọ́ tọkọ bá lówó lọ́wọ́ kọ́ lọ sí kankan o. o tẹ ẹ kó o tà fi àyè jẹ ìwúrà kò tẹ òbí bá ti ṣiṣẹ́ lọ́kọ̀ ni wọ́n máa ṣiṣẹ́ náà ni òbí bá ti ṣiṣẹ́ níbi àtẹ̀tún fi àyè jẹ àdó ti kò tẹ wà àbó ní ìdòtẹ̀ wà náà ìyá àlè ìgbà orí obìnrin náà pé kò sí tó gbóró tábàrí pé àkòṣe ní ṣe fún un ó ti yẹ kò sí tó gbóró tábà gbà nínú ọ̀nà ó dàgbà wípé ká lè ní ọkùnrin yẹn náà ṣe látọ̀jú kò ṣẹ̀sìn dáadáa kò ṣẹ̀sìn bó ṣe yẹ kó ṣe kò mójú tó sún náà tó irú ìyàwó yà lè bá wọn àti ẹni tó mójú tó sún náà yẹ kó làbẹ̀ ká gbà nínú ọ̀nà kò tó bá kó ká gbà nínú ọ̀nà torí pé a ní evidence yọ àdúgbò àti ẹ̀kọ́ gbé e. Torí àdúgbò ń fi àjẹ́ rẹ̀ àdúgbò wá gba ìgbàgbọ́ ọmọkùnrin yẹn jẹ́. Yọ sọ ìdàkúdà, ó ti yé sọ̀rọ̀ tábàbà níwọ̀n àṣàṣe. Ìmọ̀ràn akọ̀rọ̀ wà ní ọ̀tún ìsìn. Èyí yọ àwọn ṣe tó wáyé kó ṣe náà lẹ́yìn ìmọ̀ àwa. Ìgbé yọ̀ọ̀tà lé ọmọ ara rẹ̀. Ṣé obìnrin olùdókòwò wa sọ kúrò náà wọ́n ṣe ń dà àbóṣù kan ló tiẹ̀ oṣù kan yóò ṣe yóò ṣe ń dà oṣù kan bẹ́ẹ̀ òdìdí èdè tó wà ní aláàfin yóò ṣe òdìdí oṣù méjì oṣù yẹn la oṣù mẹ́ta sàbùlà oṣù mẹ́ta ni tó wà sọ la àbẹ́sà ṣe yíyí tó wà sọ kúrò oṣù kan ló fi ṣe wọn lọ fún un. nítorí pé olùdókòwò bí a kó lóyún sínú àbí kò lóyún sínú so kèsì pé ọ̀rọ̀ pé kó lóyún nìkan láàbò níta àwọn ènìyàn ẹgbẹ́ ẹgbẹ́ sí láàbò ní ìgbà rẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó ń jẹ́ orúkọ mùsùlùmí tó ti dàgbà tó wá ṣe pé tó wá fi ilé ayé nílé àdẹ́mọ́ kùdìẹ̀ kùdìẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀. kó lè lò. obìnrin. ó jẹ́ orúkọ mùsùlùmí. náà. àmọ́ kò jẹ́ kúndíẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú ó wá ṣe pé ó ti látara pé kò sẹ́dá tó mọ ọ̀pọ̀ èèyàn kan lọ́rùn wa ṣé ó sábà mùsùlùmí lọ sí èèyàn bẹ́ẹ̀. kò tó lù. <laughs> ọ̀dà irú ẹ̀ lè ṣẹlẹ̀ náà wọ́n yẹ kó yẹ pé inú mọ́tò ló ti lásìlẹ̀ tó fi kú ó ti yẹ lóṣù irú ẹ̀ lè ṣẹlẹ̀ ẹ̀fẹ́ ká pàdé inú mọ́tò tó lásìlẹ̀ ìwé ní express àbí ìjọba so sẹ́gbẹ́rù nínú lẹ́sìn àlè ìwé àti ìwàbí àbára pẹ̀lú mùsùlùmí ní ààrẹ á sì bí mùsùlùmí náà.

torí ká lè bá a mara rẹ̀ mọ̀ gbẹdàgbọdà mùsùlùmí tó ti ní kí ọ̀wá kí ìwọ́n láti ìwọ̀ kí ìwọ́n rẹ̀ wọ́n ní kí inú lé ẹwà ìgbàlẹ́ bá wọn bá fún máa ń kí inú lé ẹwà kí wọn bá ti kí inú lé o tẹnu lé rẹ̀ àdékò ń kí náà àdékò ń dẹ́sẹ̀ ìtì mọ́tíláṣí tó ti yé ó sì ń kí inú rẹ̀ ẹwà bá ti kí inú lé ṣùgbọ́n bá wọn kà náà. láwùjọ mú wa tí ìwà náà ti ti ń pè ní ìlú yorùbá ayẹ́pẹ́ wa túmọ̀ àwọn ọ̀tá ẹ̀dùn nínú ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ìgbà akérè tí o bá ń pe àlùmọ́tọ́rù lójú tó o máa pè ní mọ́tọ́rù lọ́dà ojú o wọ́n sì pè ní ojú ẹ̀ gbọ́ ojú mo sọ yìí ẹ̀ gbọ́ àgbẹ̀lẹ́ lójú à ṣé túmọ̀ ògùn ní mọ́tọ́rù nínú o àmọ́ sọ̀rọ̀ kí o. tó fi ní ẹ̀kọ́ láti máa fọ ọ̀dàkà tí wọ́n náà ṣì máa sọ. wọ́n lè ní gba bíi seventy thousand thousand ní oṣooṣù tó lè máa yọ sàkà kò lè yọ ó sì lè yọ pẹ̀lú àlàyé. wọ́n lè ní gbowó yìí tó wá gba six thousand lọ́wọ́ oṣù ọlọ́sà rẹ̀ lè fẹ́ ìlú wọn ní owó tí ọ̀nà àtìyàwó àtọ̀rọ̀ mẹ́fà tó ti ń mú náà ten thousand lọ tó náà lè lọ ṣẹ̀wọ́ fifty thousand. ó tún ra gbogbo kan náà ó ṣe gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà ó di five thousand ọ̀wọ́ five thousand ní wọ́n dà fún five thousand àwọn olóṣòwò. ó ti bá a lábàá fi ṣe jọ́dún mélòó kan ọwọ́ tó lè lè owó lọ sàká lọ́dún tó bá lè lè owó lọ sàká yẹn kò ní sì yọ o ọkàn dá pàápàá náà kò ní sì yọ o sínú ọ̀dọ́ àìsí yóò tún wá jẹ́ olùkọ́ ọdún kan sí i kálámù yìí wọlé sí pé fáwọn ẹ̀dá lọ́wọ́ sàká wọ́n sọ àdáwọ̀ yẹn pàápàá sí ẹ̀kọ́ ní ní ti àfíríkà yẹn lásán wọ́n á wọn náà lónìí yóò wá pé ọdún kan gbórí yìí káwọn làwọn bá wọlé tàbí lásìkò yìí wọ́n sì lè dé owó kàkà ńgbà yìí yọ àwọn òkè tó bá tẹ̀yìn ní ọdún kan bí tí ọba fún náà wọ̀ ẹ̀dẹ́ bí ọ̀tọ̀ ju rẹ̀ náà wọ́n tọ́jú rẹ̀ ní àmọ́ ọlọ́run òbí ọ̀nà bẹ́ẹ̀ ń tó owó kún sí ọlọ́run káà ní ìkàtọ̀ ọba tó kọ́ bí wọ́n á gbọ́ lókun yóò sì fi yọ ìyọ̀ ajẹ́ kó ti jẹ́ ó ti sẹ́kù àwọn kájú pàtàkì ó mi rìn àbí dé ó tó ti dáná owó yẹn àbótí ẹbí kún àbówó yẹn kún sàkámọ́ ní ọlọ́mi òbí sàkáwọ̀ ṣẹ̀gbọ́n lọ sàn àwọn àgbà. tí wọ́n wá ń gba hundred thousand ní náà hundred thousand lẹ́ni lọ́sù ló bá gbà báyìí yóò tún yá ọ sí yóò tún yá ọ sí ìdáhùn rẹ̀ òun ní ìdájọ́ yọ̀ wọ́n gbádùn rẹ̀ lọ́wọ́ láàárọ̀ yọ̀ tó dé báyìí àbí nídájọ owó tó ń dá pamọ́ náà kò sí ní kò tó sàkà àbí kó tó tó bá wà kí sàkà wà lórí ní tó gbéra o ti rí lé o ti rà o ti ní mọ́tò o ti rà o ti rà sọ́ọ́ lé o ti rà o tó lè jẹ́ ọdún kan pé kò ní sàkà sí ọ̀rọ̀ náà kò ká kà rẹ̀ ó ń lé kò ní kó sàkọ́yọ̀ ẹ́ tó bá dé gbọ́dọ̀ náà yàtọ̀ sí ìnákùnà yàtọ̀ sí pé yẹn tètè ó di èzì òtítọ́ mọ̀mọ́ wọn lọ ra tí ọ̀yọ́ fọ́ra òkú mọ̀mọ́ kọ́kọ́ mọ́ ní sàkáyọ̀ tó tó wọ̀nyí wọn tó sàká nǹkan yíyọ àti pé owó ìtọ́wọ́ náà ni owó bá tó ó di ọwọ́ nínú owó táwọn ọ̀yọ́ wọn kó jẹ ọwọ́ àmì owó ọ̀rọ̀ ẹ̀dá bí ìbá nínú owó dangote wọn lò wọ́n musa àgbẹ̀dẹ́ náà lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀dá owó ọ̀rọ̀ ẹ̀dá owó tí o tó náà lè ṣe owó nínú owó tí o pọ̀ náà tó bá pọ̀ lórí tó yẹ kó pọ̀ tó dáa ọ̀yọ̀ ọ̀yọ̀ kàmí òjì ìlànà ọ̀yọ̀ ọ̀yọ̀ sàrà ojú méjèèjì tí o mú pé ọlọ́run ti wà lówó owó tí o ní gbèsè náà wà láti ọ̀yọ̀ náà wà. olùdókòwò bíi ti ọgbẹ́ ìlànà. ìbéèrè tí ẹ̀jẹ̀ kọ́ kí wa fẹ́ ní ọ̀ma lè ṣe pé ó ti àwọn tó bá ti kò tọ́ rẹ ọlọ́pọ̀ ni o ìgbé ẹ̀gbẹ́. ẹlẹ́sìn ni pé síra ẹ̀ ṣé ó yàtọ̀ sí àmàgà nígbà tá a máa jẹ pẹ̀sẹ̀ntà àbí ipò ipò ìmọ̀ náwáwí àmàgbèsè àbí àníkàtì rárá. ọ̀rọ̀ ṣàní a lè ká àṣírí ká tó bá yẹ tó ti dàbà lórí méjèèjì tó bẹ́ẹ̀ ká síra oníbíbíà láti fi máa burú tọ́wọ́ abẹ tó lè lọ́wọ́ sí àwọn èèyàn sáfìyèsí tó burú kọ́kà kọ́ ó ti yé ìṣòro alájọ lóko dàpọ̀ àwọn méjèèjì kọ́ wa ló wúra ọ̀rọ̀ ká yóò sọnù bí ó kọ̀rọ̀ bá ilé rẹ̀ níbi ọ̀rọ̀ ká ó ti yé ọ̀rọ̀ ọ̀gá. wọ́n ní ẹ̀rí sàlọ́ọ̀ṣà ìwé wa wọ́n jọra wọn o mọ̀tẹ́sílà ni ṣàrí náwáwí àṣàyíra ni ó ti àbáàdá ọjọ́ ti dá ṣàyíra ní so tó rẹ̀yìn lásìkò tiwọn lórí jẹ́ àṣàyíra ó tẹ̀yà sí pé ní àṣàyíra tó yàtọ̀ sí àṣàyíra ní káwọn sì máa tako ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àkéyà tí ọ̀gá pàápàá jùlọ wọ́n dúró túnà tó clear àwọn tí wọ́n mọ̀ lásìkò yẹn tí wọ́n mọ̀ mọ́ nígbà yẹn nítorí lásìkò yẹn wọn ò rí súnà ní wọn ò sì rí yẹn pé súnà gidi wá tó ti yàn táwọn àbá àti ìlú wa yìí tí wọ́n máa tó ti yẹn sì tí wọ́n máa súnà tí wọ́n sàlàbí àtàwọn àwọn òráwọ̀ èèyàn àwọn táwọn ló súnà náà nígbà wọn so olùkọ́ yóò wáyé sí àwọn táwọn ló súnà gbà yẹn àwọn àṣà rírọ̀ so wọn ò sì rí nǹkan míì tí ó là ń lójú sùkúlẹ̀ làwọn àmì kan ní ọgbọ́n nígbà tí wọn máa rí wọn mọ́ tako àwọn kan mí nínú ẹgbẹ́ yẹn náà nínú ìjọ yẹn olùkọ́ yẹ pé àmọ́tà wọn kàrí ìyẹn jẹ oníbíbí àpárá kùbí o ó ti yé nísìnyí tẹ́sílà ìdáwọ́n sì máa gbàgbọ́ àwọn tẹ́sílà gbàgbọ́ yẹn ni ó burú lójú méjèèjì ju ìgbàgbọ́ àwọn àṣàyàn lọ àwọn àṣàyàn àwọn tó súnmọ́ sún náà nínú gbogbo àwọn fẹ́rọ̀kùnrin àwọn tó súnmọ́ àlùsúnmọ́ jù ní àṣàyàn lọ èyí táwọn tìlú ayélujára ń àmọ́ àwọn tí wọ́n wà yóò sún wọ́n sún náà gbogbo gbogbo gbogbo ẹgbẹ́ níbi lára wọn òsì wọn kàgbé àṣàyọ̀ ló kọ̀ ní wọn tí wọ́n pè ní àṣàyọ̀ ó ti rí gbogbo bíbíà àwọn àwọn bá ta sọ yìí sí àwọn ètò bíbíà lọ́wọ́ tako bíbíà súnà ni wọ́n ṣe lórí méjèèjì àmọ́ níbi àkídà níbi ọ̀rọ̀ ìròyìn ọlọ́run òun náà ti ní kúrò rẹ̀ ó ti gbogbo àwọn àkírà mi wọ́n fi ọ̀bẹ níbi ìròyìn ọlọ́run ni wọ́n ti ní pírọ́bẹ́mù ó ti yẹ tí wọ́n gba ìròyìn bíi bí tó wọlé nínú àwọn ìròyìn ọlọ́run wọ́n sì wá tùmọ̀ mí fún wọn tó ṣe tó tùmọ̀ ẹni tí ó bá wò ń bá mi pẹ̀lú ọlọ́ àmọ́ áyà kan náà ni ó ti dé mi lọ́dà gbogbo ìtumọ̀ tí wọ́n fún àwọn ìròyìn yẹn lọ́dà kò lè ọwọ́ sí ìròyìn sọ ẹ má sọ pé ìròyìn ẹjọ́ tó máa nìyẹn ni wọ́n á ní pé ẹ̀yìn sọ́kọ́rọ̀ ọ̀hún. pé kọ́jọ́ tó máa nìyẹn ní kọ́ wọn lórí sòrí òbí wọ́n rí náà rí àgbọ̀yé áyà pé kò sí tọ́lọ̀ ń bá bá tiẹ̀ nílò ìtọ́jọ́ tó wọn nìyẹn ó ti yé ìsìnkú ìròyìn wájọ ti kọ́mọ nìyẹn tọ́lọ̀ wọn tó ẹnìkan ẹnìkan kò sì gbọ́ ọlọ́run nínú ìyàwó lórúkọ tó bẹ̀rẹ̀ sókúlẹ̀. ṣé gbogbo tíra ìdá ní tíra tó máa ń ṣe pẹ̀lú ẹ̀sìn? ṣé gbogbo tíra àbí tíra tó ń ṣe pẹ̀lú ẹ̀sìn? ìdọ́ta ìdá ìlú ogun tíra yẹn irú tọ̀sílì rẹ̀ sì ló dá ọkọ̀ bẹ̀ tọ̀sílì àṣà tó lóòótọ́ ló dá ọkọ̀ bẹ̀ ló dá tó wà náà ní ẹ̀sìn náà nípìnlẹ̀ rẹ̀ wọn ẹ̀fọ́ máa rí tíra rẹ̀ nígbà tó ṣe yá bí bàlágà bí àwọn náà wọ́n bàlágà so tába tí ń rí gbà ní àyìnbọ̀fẹ́ nífẹ̀ẹ́ àyìnsọ́ra fún bọ̀ tába kà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tíra lóga náà oníbíjà lọ́pọ̀ ọ̀nà wọn ó ti yé nísì ìlú ẹ̀ nísì àwọn èèyàn máa ń kà ọ̀pọ̀lọpọ̀ tíra ní ìlú wọn oníbíjà ní àwọn tí wọ́n ìlú àwọn náà yóò wá lé tábìlì ní oníbíjà ní àwọn tí tó ṣe é ọba tí wọ́n àwọn lápàtà wọ́n ti máa gbé eléyìí ọ̀rọ̀ tó ń rìn níbi àwọn àkùtù tí wọ́n mú wá gbà mí ó ti yé sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lágbègbè tí ló dà ní owó lè kú yẹ àbátabá lè ti súnà tó lágbára jùlọ àti kìnnì àlọ́ àkùrọ̀ wíwáyé. wọ́n ti fi wọ́n rẹ̀ sí ìjọba tí wọ́n dá sórí wọn náà àwọn ọmọ báwọn náà ń ṣe àwọn ọmọ. wọ́n lọ fi àwọn ẹ̀ wọ́n fi àwọn ẹ̀ ìjọba dá sí ìjọba ọ̀dá sí ìsìláàmù sọ fún ìsọmọ wọn tó ṣe ìjọba dá sí ìjọba ọ̀dá sí wọ́n sọ àti fi àwọn ẹ̀ ọmọ tó bá ti kọ́ ọmọ ọdún méje tó bá jẹ́ ọmọ ọkùnrin tó bá ti kọ́ ọmọ ọdún méje wọ́n tó bá jẹ́ pé ọmọ obìnrin ni ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ sí. àmọ́ tí ọba ti kọ́kọ́ ọdún méje ó ti yé owó filẹ̀ ọmọ lọ́dọ̀ ya kí olùbá kọ tóró ni yóò sùn mọ́ lórí ju nígbà yìí. Olùkóyè bẹ́ẹ̀ si ọba sí láyé máa àbọ̀lọ́pọ̀ mi àwọn bá tó sọ̀rọ̀ oríṣiríṣi níbẹ̀ àwọn kan níbẹ̀ tí wọ́n dà pa sọ́dọ̀ ìyá ìyàwó àwọn kan ní wọ́n dà pa sọ́dọ̀ ìyàwó àmọ́ àwọn yẹn sì kò lẹ́nu tó wà nàlẹ́ káwọ èyí tó bá lórí ọmọ yẹn bẹ̀rẹ̀ káwọ tẹ́lẹ̀ àdàkà sí nígbà tó mọ̀ wá sí kọ̀ọ̀kan tó méje tí àwọn akú àpọ̀lọpọ̀ mo rò pé ó kúlẹ̀ ọ̀nà ọ̀nà. náà ẹjọ́ àbí àfi àsòyí kéde ní adápẹ́ ìwé ti lọ́nà ilé ìlọ́nà ìbéèrè ti ń tán lè fi sọ̀rọ̀ bóyá ti bá sọ̀rọ̀ tó wọ́n sọ fún láwọn ní àmì ìgbàgbà sí. gẹ́gẹ́ bí ètò tí a ṣe lọ́rùn tọ́lọ nínú ọ̀rọ̀ náà mú tọ́lọ ètò ìbánisọ̀rọ̀ ní eré atẹ́kùn tí a ṣe láti fi tó pe àwọn mùsùlùmí sákèésí àwọn àlámọ̀ yẹ̀sìn wọn à ń gbà lérò kọ́lọ̀ nípa pé lè sọ lórí ọ̀rọ̀ ẹ̀ bá a sàmìlà àtọ̀ kọ́lọ̀ lè sọ lórí ọ̀rọ̀ kẹ́sì gbà pé èèyàn lè ṣètò mẹ́rin àdúgbò lè gbẹ̀mí àdúgbò lówó tó ṣe fún ìlọ́fẹ̀ẹ́ ìjọba ògbé kalẹ̀ ní. pé táwọn nǹkan kì í ṣe irú wa kì í ṣe kí ni kì í a ó wù wá kí ètò yẹn kó tún máa lọ padà lọ́dọọdún nítorí àǹfààní àti pàtàkì tí ó wà bẹ́ẹ̀. àwa rí bẹ́ẹ̀ ó mọ̀ pé òun ṣe kí ni òun ọ̀pá lọ́dọ̀ ọlọ́run àmọ́ àtúntò tẹ̀ mọ́ ni àkóso ìmọ̀ràn ayé tẹ̀lé yóò wọ̀ ẹ̀kọ́ láàyè kó wà báyìí wà á àgbọ̀nù àjẹrà ọlọ́run ìfẹ́ bá ná nínú dáadáa ẹ̀ bá lọ́dọ̀ ọlọ́run ọba nìkiri ní dáadáa ẹ̀ sì kọ́sà lẹ́tọ́bi so láàrin àsìkò yìí gbà pé ọ̀tọ̀la ni abalọ́sùn lájà àgbàbọ́là nínú ṣàbáyà sàmà ṣàbáyà láyé pé àwọn ẹ̀kọ́ bí oṣù kan àyẹ̀kọ́ bí jẹ́ àtìlẹ́yìn àkọlọ́ a sì fẹ́ ká ṣe tọdún yìí náà ó sì dá kí ọdún tó sanwó kalẹ̀ ní ìwà bẹ́ẹ̀ rí àsìkò tó fẹ́ lónìí so àwa gbé lọ́rọ̀ kalẹ̀ ètò yẹn wá ní pé à ń ká láti fáwọn èèyàn lẹ́tà àti àwọn tá a gbà tó lágbó lọ́dún lọ́lọ́ ọ̀nà yẹn àgbà lọ́dún yìí àgbà kọ̀wọ́ kò ní o torí ẹ̀ tàbí ní àgbà lọ́dún yìí àwọn tó lẹ́tà kalẹ̀ pé kí á fún onítọ́rọ̀ onítọ́rọ̀ àti kí ọ̀sẹ̀ náà gba lẹ́tà náà fún wa ní owó ọ̀sẹ̀ á gbé kalẹ̀ sí lọ pé àwọn tábà ní pé wọ́n jẹ́ bọ̀rọ̀kìnrin nínú wa àwọn tọ́lọ̀ ọ̀bá kò sáko wọn tẹ́lẹ̀ fún wa lówó kiri bóyá bí hundred thousand naira lẹ́ẹ̀kan náà àbí jù bẹ́ẹ̀ lọ tó mú àwọn èèyàn níbi iṣẹ́ yín ní kẹ́lẹ́ tó tí wọ́n lè fún wa ní owó kiri ní ọ̀pọ̀ wa fún wọn ní lẹ́tà ó ti lẹ́tà sponsorship àti ìlọ́wọ́ tí a fẹ́ fún wọn kọ́ra abẹ́bí kalẹ̀ lórí lọ́dọọdún òun náà tòkè òun náà dá sí tàbí wá ìtẹ̀ àti lẹ́tà abẹ́rẹ́ tó dé ọmọ fẹ́ sọ́ọ̀tọ̀ aládùn ìlàsìn ó ti yẹ ètò bá ní lọ́wọ́ ọ̀rìn tàn lórí one thousand ní wọ́n wá náà wá délé bọ̀ kò sí àlùsùn mọ́ni wọ́n dé ipa tá àgbà náà wá náà ní àwọn àgbà ilé lọ́mẹ́ntì ó ti yẹ èdè láàrin sẹ́ni tó dáa wí ó sì wọ́n promise pé ọgbọ́n lẹ́sìn wọ́n mú wa náà ó lè dédé bóyá àwọn àkùdé yọ àkùrẹ́ ìtàjọ. káwá káwé wá dúró sílẹ̀ láàrin oṣù kan àrídìí ìyẹn fún ọ̀rẹ́ ta sọ owó yìí owó tó kó ju àwọn ènìyàn ọ̀fẹ́ dà owó ọ̀fẹ́ dà ní owó wí kò sí kò sí kò sí kò wà ní lẹ́yìn lọ ta ọmọ lásì tí ká tó lọ lórí tó yẹ wọn ta sọ̀rọ̀ mu wa kó àwọn ẹni bí ẹgbẹ́ ẹni náà fi síwájú ọlọ́run wa ó sì yé agbára àtọ́lọ́run tó ṣe ara fún jùlọ ẹ̀rọ kó kàn ó pé àájúbẹ́ wa yìí ọlọ́run fún àwọn àlejò wa yìí lọ nínú àwọn yìí èmi mú tẹ́tà àwọn lọ kí lè lọ ní tẹ́tà àwọn mi ń wọ ìyẹn mẹ́ra pé ọlọ́run tó ti kéde ó tún pé àtọ́lọ́run àtọ́lọ́run tó kókó ní wa twenty thousand ní wa tòlú gbọ́dọ̀ ká ẹ̀ twenty thousand fẹ́ẹ́ lọ́wọ́ ọ̀gbà akúnyìn àsọwọ́nù àsìkò tá a kó owó gbèsè gbà mí ìyẹn márùn tó ń ta ó dé o sọ̀rọ̀ tó wẹ̀ máa ọ̀gá pé owó tá a níbi a níbi èmi ní ọdún wẹ̀ ọ̀la ẹ̀ náà níbi owó tá a máa ná ní odidi oṣù kan yẹn òun ni mo sọ yẹn owó tí ẹ lẹ́nu ọ̀la bá béèrè tí wọ́n béèrè fún is nine hundred thousand naira kí wọ́n bẹ̀rẹ̀ ìṣẹ́jú kan bó ti lè tó lẹ́jọ́ ìlú láti sọ̀rọ̀ lára. ẹ́ ó ti máa tó bí three hours owó ti lọ lọ́dọ̀ lẹ́ ìyàwó rẹ̀ owó ti lọ. ìṣẹ́jú kan lọ́dọ̀ àwọn orílẹ̀ èdè one thousand minutes one minute one minute three hours àti lẹ́yìn báyìí.

tó lágbára máa pín tàlà lọ́wọ́ bọ̀ wàá lè níjọ kó ìwé ìka kọ́ ọ̀nà tàlà kó ọ̀nà tàlà pa lórí. ọ̀la ọ̀ adé ara báwọn ẹ̀rọ àwọn ọmọ báwọn ẹ̀rọ àwọn ọmọ wọ́n wá wo iye tí ó bọ̀ ọ̀rọ̀ yẹn ní báwọn ẹ̀rọ àti ọmọ ẹ̀ àgbàrá tó mọ́ ẹ̀ wo tí ó sàǹfààní láàrin sẹ́jú kan tí wọ́n rà ẹ̀ ọ̀gbọ́ ìtí ó sàǹfààní wọn lé pé bí èèyàn tó bá jàǹfà ní ìkan bá ṣe pọ̀ sí lálẹ́ òṣè pọ̀ sí tó bá tún wá sí lásìkò tó bá tún wúlò ọlọ́run tún sànù wa nínú ẹ̀sìn pé àwọn àsìkò tó bẹ tí ládà máa ń dọ́kù nínú àsìkò tí ládà máa ń dọ́kù nínú rọ̀mọ̀dọ́rọ̀ ládà ló dọ́kù náà rí tọ́lọ́ bá sì fún wa àwọn àsìkò tó bẹ lọ́rọ̀ tó ṣe fún ìsìlámù tí ẹ bá ṣe dáadáa lásìkò yẹn ti yé lára lọ́dọ̀ mi ilé làwọn sọ̀rọ̀ láti abẹ́ mi bóòlù wọn lọ sẹ́lẹ̀ tíráì fún àwọn ẹgbẹ́ wọn àti ọ̀rọ̀ bá mú ọlẹ̀ kan tó wù wá ṣàbùrù ẹ kàn ká lè sẹ́yìn pé ẹ pé wíìkì báyìí kí ọ̀rọ̀ náà lọ́dọ̀ dé bí bá ti bọ̀ yìí mú owó kà á ẹ pé wíìkì bí ti bọ̀ kí ọ̀rọ̀ dé yìí lè mú kó sì fáwọn ẹ̀ nà máa mú wa kó sì fáwọn ẹ̀ nà tó bá kọ́ pàtó ọlọ́run fi dáwọ́ rẹ̀ àjọ bí ẹ̀mí ìlú kan yóò pè bí one thousand wọn náà àṣẹjú kan. lára rẹ̀ wá dá òdìta kó sílẹ̀ o tí ọba jẹ́ sí pé ní èèyàn mílíọ̀nù sọ ó dún èèyàn mílíọ̀nù tó máa kọ́ lẹ́ẹ̀kan wọ́n náà tó ọ̀rá ẹ̀ tó èèyàn mílíọ̀nù lẹ́yìn tó máa gbọ́ ọ̀la ọmọ yẹn náà tó lọ́sẹ̀ dé sọ́ọ̀mù ẹ̀ wá ká gbà pé èèyàn five million mílẹ̀ tó sì èèyàn mílíọ̀n sàkọ̀ èyí tó dájú èèyàn mílíọ̀n máa gbọ́ èèyàn mílíọ̀n máa gbọ́ tó bá jẹ́ àǹfààní èèyàn níjọ yẹn lọ́jọ́ kó ti gbọ́ ọdún tó wọlé wọ́n rí wọ́n dára kọ́kọ́ tó kó wà tó bá tó wá ń ní kẹ́ni ẹ̀ tó bá tó wá ń lò ó tí wọ́n lo wá àtẹ́wọ́ láàrin ẹjọ́ kan ẹ̀ tí wọ́n tó ń lò láyé ìwọ tó sọ́ra fi tí wọ́n fi wá sí ẹ̀gbọ́ ó tún ọ̀gbà rárá mi ó tún ọ̀gbà rárá mi àkìlọ̀ wa ti dé wa sọ́kọ́tọ́ ẹgbẹ́ lápò sọ́kọ́tọ́ rẹ̀. ẹjọ́ ẹjọ́ àtàwàtà ẹ̀yìn obìnrin ẹ lọ sùn o ẹ̀yin ọlọ́ọ̀ni ẹ máa ṣe sàárà jù ẹ̀yin ọlọ́ọ̀ni ẹ wọlé obìnrin ọlọ́ọ̀ni ẹ máa sàárà jù. ẹ̀hẹ̀ ẹ̀sùn ìyá yẹn. so ẹyin lọ́wọ́ ni mo sàrà jù ẹ̀yin ni ẹ gbọ́dọ̀ rọ́jú láti ìyẹn lè ta jẹ́ lóṣù rẹ̀ rẹ̀ omi gbalada kò o ti yé àkókò la jẹ́nu sọ̀rọ̀ mi ìlú la sọ̀rọ̀ lọ́wọ́ mo sọ̀rọ̀ bí yẹn sì ní lónìí náà wọ́n dá sí níṣẹ́ náà wọ́n ní kò kí pọ̀ nígbà mẹ́rin òru láì tẹ̀lé ẹ̀jẹ̀ owó yẹn ní sí ni pé táìmù tá a fẹ́ lò àbẹ̀ tó búlọ́ọ̀kù ẹ̀ àbẹ̀kẹ́ ló fẹ́ lọ sanwó yìí àbẹ̀kẹ́ àti nítọ́rọ̀ wò àti tọ́rọ̀ so ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ìmáàmù tí wọ́n dá sí kò nínú ó ti yé kò nínú mọ́mọ́ra ìṣẹ́jú kan wọ́n ṣe aláwa. ẹgbẹ́ káàkiri ni ẹja ọ̀sẹ̀ ló ní lọ́ra bẹ́ẹ̀ wá ní lónìí kó promise ló lẹ́sìn. ẹyẹ obìnrin ẹ̀fọ́ ìfẹsẹ̀ panu rẹ̀ o kọ́nà bá kí ó ṣe lọ́rọ̀ ó fi lé. ó ṣe wọ́n ní àlọ́bá nínú bá fi ṣe náà ara ẹ̀ bẹ́ẹ̀ ni o ó ti lé abẹ́ ká ìka búlọ́ọ̀kù àsìkò yẹn kẹ́ni kó bá abalá làwọn obìnrin lọ́wọ́ náà ìwọ́n tó bá gbà náà rẹ̀ tó bá wà pọ̀ ní next week gbìyànjú láti mú kàkà lọ ó ti yẹ gbìyànjú kọ̀ mú kàkà lọ ọlọ́run kọ́ ló wá sọ́nà bí dáadáa. wọ́n mú agbá òun ní wọn ò lọ́wọ́ wọ́n ní àwọn olùwọ́n náà. àrùn ni ọ kékeré tó ní ìmúná ọ̀nà tí wọ́n lọ wá kò ní ló bọ̀ ọ́ tẹ̀lé rẹ̀. wọ́n mọ̀ ọ́ lọ́wọ́ ọ̀yọ́ ọ̀dọ́wọ́ ìwọ bẹ́ẹ̀ náà bí wọn bá lówó ó sì dùn wọn lọ so torí ẹ̀ ní pé gbogbo ọlọ́run sọ lówó ọlọ́run ajá lè nà ọlọ́run ajá lè nà bẹ́ẹ̀ ló ń bá ilé ìtàn tó fẹ́ràn ní sí kó sẹ́ra wá ìgbà tó lè ilé ìtàn tó fẹ́ràn kó sí láti kó fẹ́ràn tẹ́lẹ̀ wọ́n á ní báyìí tó ní yẹn kò láti yóò sáré yóò ṣe rówó yẹn kì í sanwó lé o kò ní mú ẹsí ìṣòwò ìṣòwò lé wa yóò sáré kó kọ́ ìṣòwò tó lọ tó bọ̀ kó tó dé òun ara ilé yẹn láwọn tó ti ṣe lówó lé kí ló dé tó wà lè fi ẹsẹ̀ sì yẹn náà lẹ̀ wọ́n fẹ́ sì yẹn bó ṣe nílò àwọn ẹ̀rọ àgbà àtàwọn ẹ̀rọ ìbílẹ̀ sì náà rọ́jú pé èmi náà ò lọ́sẹ̀ tí mo máa sì kẹ́kẹ́ tí ọba lè ṣe é sí. tó bá lè ṣe é sí náà ní o fẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ máa máa ṣe kẹ́kẹ́ wa ọlọ́run jọ rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba àkẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ó ṣe ní kọ́ kọ́ má jẹ́ ṣe lọ́rùn yẹn ọlọ́run ọba ó ṣe kọ́lọ́ máa jẹ́ wúlò gbogbo mùsùlùmí kọ́lọ́ jẹ́ kí kíláàdà rẹ̀ tẹ̀ tì náà lọ́jọ́ ìlànà ọlọ́mọ fún ẹ̀kí ẹ̀kí máa ní dáadáa sí tí ọlọ́run máa gbà sẹ́yìn lọ́wọ́ yìí ọlọ́run sàkóso gbogbo wa sí láti lọ́wọ́ bàbá náà subhanaka allahumma wa bihamdika sultan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk